وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قف ملون وضع التريكات جلون فون أصواجه النبي ومحمد وعلى لي النبي وصحابة النبي قبلوا كيو في كي وفي كاري وقبين طبعا طيلنا النبي نتفي ديجوه عند القيامة قلوا كفي كتي أطرعيه كفي كاري àwọn tí aláǹfààní láti gbọ́ ètò àdínú yóò sọ̀rọ̀ ní gbogbo àyíká yìí tí a bá wà ní àti iléeṣẹ́ Royal FM ninety five dot one ní Ìlọrin iná ni àti ń gbára báyìí akẹ́rọ akọlọ gbọ́dọ̀ wọn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní ìjẹjọ àwọn ustaz wa sheikh ṣáàkìr Abu Khadija as-Sanadi ni wọ́n wá sí ori eto fún àwọn ìdíwọ́ díẹ̀díẹ̀ kan tó ṣẹlẹ̀ tó kẹ́lọ́n bá kó bá wa ṣe ń bá lọ òun náà ni àwọn náà ń tó ń so mọ́ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kan yẹn náà ni màá tún máa bá lọ òun náà ni ọ̀rọ̀ àtọ̀sọ́wòf àtọ̀sọ́wòf yẹn ni pé sufi ṣíṣe nínú Islam n ta pè ní sáwí náà làwọn pè ní tọ̀ríkọ̀ ọ̀rọ̀ nípa rẹ̀ náà ni mò ń bá lọ ní ìjẹ́ ìjọ mo sọ nípa tọ́rọ́bíyà ìwé ọ̀rọ̀ tèmi tí mo sọ kányìn níjẹ̀ẹ́dógún ọ̀rọ̀ nípa tọ́rọ́bíyà ni pé báwo làwọn tí wọ́n láwọn ń ṣe súfí báwo ni wọ́n ṣe mọ láwọn ń re ẹ̀mí àwọn ń fọ ẹ̀mí mọ́ torí náà ni nǹkan tí mo mẹ́nu kàn níjẹ̀ ìjọ sọ ọ̀rọ̀ yìí à ń gbìyànjú láti ṣàlàyé kíkẹ́ gbogbo àwọn nǹkan tó ń jẹ́ àlọ́mọ́ àlọ́mọ́ kò kí ń ṣe ara ẹ̀sìn tí Ànábì sallallahu alaihi wasallam tó mú wá fún wa. òun là ń ṣàlàyé rẹ̀ fún wa kí ó ń kálukú wa ká gbìyànjú ká pa nǹkan tí kì í bá ṣe ara mú wa nínú ẹ̀sìn ilé ìlàsílẹ̀ jẹ́ olóríire lọ́dọ̀ ọba ẹ̀rí kí á ní a fẹ́ ṣe àfọ̀mọ́ ẹ̀mí Ànábì sallallahu alaihi ó ṣe iṣẹ́ yìí lára àwọn sàhábà rẹ̀ ẹ̀rí ẹ̀mí ẹ̀mí nǹkan so nǹkan tó lọ́wọ́ bá fẹ́ kọ́ mọ́ ni ẹ̀rí tọ́lọ́ wọn bá ní wípé a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́ bá ní wan nafsi wa ma sawwaha فألأمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها النبي صلى الله عليه وسلم bá sọ fún النبي صلى الله عليه وسلم pé òun lòun dá ènìyàn ti ṣe òun máa ń jẹ́ kó yé ẹ̀mí wa taqwa ìgbà tó bá ń ṣe ọlọ́run yóò mà ìgbà tí ó bá ń tẹ̀lé àṣẹ ọlọ́run òun náà mà ẹ̀rì bá ń kódà bí ń bá ń ṣe nǹkan tó ń ya pa ẹ̀rì táwọn èèyàn bá ń sọ pé n tó ń ṣe yìí dá òun náà mọ̀ lẹ́mìí ara rẹ̀ pé n tó ń ṣe yìí tó sì bá mu báyìí tó sì dá báyìí tó nu bọ́ ní tọ́lọ̀ ni qad aflaha man zakkaha olúwa ní ẹni tó bá wá gbìyànjú tó rí ẹ̀mí tiẹ̀ fọ̀ mọ́ olúwa ní ẹni yẹn ó ọ̀kọ̀dẹ̀ kọ́ọ̀bà máa ń dàtà ẹni tó bá wá dọ̀tí ẹ̀mí tiẹ̀ tó ba ẹ̀mí yẹn jẹ́ tó ọlọ́run bá jẹ́ kó wá pé ni ó ṣe ra rẹ̀ òfò Ànábì sallallahu alaihi wasallam wá jẹ́ kó yé pé àwọn àìsàn ẹ̀mí àwọn ìdọ̀tí ẹ̀mí tó àwọn oríṣiríṣi nǹkan ni ara rẹ̀ náà ni ìbínú ara rẹ̀ ní ahun ara rẹ̀ ní kéta alhassad gbogbo àwọn nǹkan wọ̀nyí ìdọ̀tí ẹ̀mí ni gbogbo ẹ̀ pátápátá ni Ànábì sallallahu alaihi wasallam sì gbé ọ̀nà tá ṣe ìwòsàn rẹ̀ kalẹ̀ ẹ̀rí ẹjẹ́ kan ra fún alápèjúwe kan ẹ wo àdìsí Abu Dharr radiyallahu anhu nípa ọ̀rọ̀ ìbínú ẹ wo bá nẹ́bí ṣe rọra ṣe ìwòsàn ìbínú ẹ̀rí so irú àwọn ìlànà yẹn lèyàn máa ń tọ̀ láti fi tọ́jú ẹ̀mí kejì pẹ́ nìkan wà ní ọ̀hún ọyẹ lọ lè kó sílé tó kọ́ ọmọ wa fa owó wal awwal Abu Dharr annahu qala wọ́n lá nàbì sọ pé idha ghadiba ahadukum nàbì ní tinú bá ń bí ẹnì kọ̀ọ̀kan yẹn ni pé nǹkan ìbínú dé orí bínú torí pé kí ni nǹkan tó ṣe kéjì kéjì wà ní wọn wà lẹ́mìíyàn àìsàn tí wọ́n ń tẹ́rí wá lẹ́kọ̀ọ̀kan ni alẹ́gbìn tó bá ti wá ṣẹlẹ̀ sí ọ wàhúwa ká ìmọ̀ tó ìpórí ìdúró ti wà ẹ̀rí ìwòsàn lànàbì ń sọ fún àwọn ẹ̀rẹ́bì ní falẹ̀ yẹ jìnnà kẹ́niyàn ó jòkó wọ́n dá àbá àìníhùn lọ́gàdọ̀ tọ̀ tí ọba jòkó tí rẹ̀ ń lọ tí ò bínú mọ́ alhamdulillah ànábì ní wọ ìlà tó bá ṣe pé ìjòkó yẹn ọ̀wá bó ṣe jòkó yẹn náà ìbínú yẹn ọ̀lọ́ fa ìlà lè yàtọ̀tọ̀ jẹ́ ànábì ní kẹ́ni yẹn kúfẹ̀ gbẹ́rọ̀ yẹn pé kúfẹ̀ kan dùbúlẹ̀ kọfẹ̀ yìí lélẹ̀ so ìyẹn yóò mú ìtumọ̀ lẹ́ni pé sáà change position tó wà kọ́lá ń gbà ìbúyá kó fi àyè yẹn lẹ̀ so ẹ̀wọ̀n tá lẹ́bi sọ̀rọ̀ sọ́nà òun ìṣàlàyé ọ̀rọ̀ ìbínú fún wa tí yẹn ṣe máa ń ṣèwòsàn rẹ̀ iná ní eléyìí àmọ́ àwọn onísúfí àwọn gbogbo ọ̀nà bòmíì lọ wọn náà fẹ́kẹ́ ní àwọn dàgbàsókè fẹ́kẹ́ ní àwọn súnmọ́lọ́hún wọ́n wá dá àwọn oríṣiríṣi àwọn àtikáàrò tí ànábì sallallahu alaihi wasallam ma anzalallahu bihi min sultan kánàbì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ sọ́jọ́ ká máa ṣe tí ò tọ́ka sí wa pé ń dá máa ṣe lélẹ́yìí tí wọ́n jẹ́ bẹ́ẹ̀ lànàbì ṣe ìwòsàn oríṣiríṣi ní àwọn nǹkan tó jẹ́ nǹkan àwọn àìsàn ẹ̀mí báyẹn sọ ní ìgbà tí wọ́n ṣàlàyé nípa ọ̀rọ̀ àwọn onítàfọ́wò ẹ̀rẹ́ èèyàn náà wá ń rí àwọn response náà hmm, náà ń àlàyé mo ni ta nídìí náà nìyẹn ta ṣàlàyé ara yin, ẹ tó ń ta gan káwọn èèyàn rí i pé ìjọ bá padà ń nǹkan míì pé ah, tí yóò rí báyìí bá rí nǹkan míì yóò so àlàyé tí wọ́n ń ṣe yẹn náà èyí ó kálukú lọ kọ́ra àwọn èèyàn ń pè mí pé ẹjọ́ yá o níjọ sunday kọ́ yá ẹ̀ náà gbọ́ gbọ́ kínní yìí o so mo ti fara láǹfààní àti gbọ́ so àmọ́ àwọn kínní yẹn so màá jẹ́ kó yé yín pé n tẹ́ ẹ sọ yẹn ipe nípa ọ̀rọ̀ sọ̀látò fàátì nínú Jawahirul Ma'ani ipe Jawahirul Ma'ani ipe Ahmada Tijani Sheikh Ahmada Tijani pé òun kọ́ ló sọ̀rọ̀ yẹn ipe wọ́n fi parọ́ mà ní te bẹ́ẹ̀ náà nínú ìpìlẹ̀ tíra yẹn gangan kò sí tó bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ẹ bá sọ àwọn ni àwọn tó fi irọ́ yẹn kùn àwọn ta ni náà nígbà wo gangan ni wọ́n ṣàlàyé pé wọ́n fi irọ́ kún ọ̀rọ̀ yìí torí pé kí ni àwọn ìgbà tí ò wí pápẹ́ bá wà akadẹ́míkà ní wàláhì ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ̀lẹ́ máa rédíò kí ọ mọ̀ wọ́n ti fi ní ẹni tó jẹ́ direct student èèyàn direct student ọmọ kéwú gangan alẹ́ harasim ó ní tí àfa òun sọ fún lòun kọ lòun sì tó létí wá rí ẹni tí wá pé irọ́ ni ẹni gbọ́dọ̀ jẹ́ direct student wọlé tí yà máa tí a bá tiẹ̀ ní wọ́n wá ń parọ́ kábàlì tí wọ́n ní àwọn àwọn lárúbá máa ní láwùsẹ̀ lẹ́múnà jádàlá tí ká tiẹ̀ sọpọ́ yá ẹ̀jẹ̀ ká fa ọ̀ ká gbà pé bó ṣe rí náà nìyẹn tó bá tún fún yín ní míì náà tí bá fún yín ní míì mo wá ń retí kẹ́ ẹ tún ṣàlàyé yẹn náà pé òun náà kọ́ ló tún wí ọ̀rọ̀ yẹn òpẹ́ nìyí kọ́ ló tún wí ọ̀kan náà àwọn ògbóǹtarìgì yín náà ni láwọn ògbóǹtarìgì nínú ni ó tún sọ nípa ọ̀rọ̀ tọ̀látòlùfà tí ì bá kàn náà tòun tẹ́ bá wá sọ nípa yẹn mo fẹ́ kí kẹtún ṣàlàyé nípa rẹ̀ so tíra albayan wàtìbíyàn fi tìjàníyà wàtìjàníyìn ibrahim eh, ibrahim niyas abdullahi ibrahim bin abdullahi niyas al-kawlakhi òun ni ó ṣe tíra yìí albayan wàtìbíyàn fi tìjàníyà wàtìjàníyìn so number ẹlọ́lẹ́wọ̀ page three sixty níbi bẹ̀rẹ̀ tíra yẹn gangan kẹgbọ́n nǹkan tí ènìyàn náà tún sọ nípa ọ̀rọ̀ sọ̀ láti fà á ti tẹ́sí mọ̀ pé ń tẹ́ ní Ahmed Tijani sọ kẹ̀tì ní pé rọ́ ni ọ̀ya ẹ̀sùn wa sọ eléyìí náà kẹ̀tù wa sọ eléyìí náà so ní page three Ibrahim Niyass sọ báyìí pé alhamdulillah hadhihi tariqatu shaykhina ó láwọn dúpẹ́ fọlọ́run ìlànà àfa àwọn eléyìí Abil Abbas At-Tijani abúlé abdul tó jẹ́ pé òun ni ara tìjáni ní ahmed tìjáni ní sọ wọn ó ní yẹ kúl ó ní ọ sọ báyìí pé báńdàl ìsè àyàzọ ní ọ sọ báyìí pé báńdàl ìsè àyàzọ ti wọl basmala lẹ́yìn ìgbà tó bá ti sàkóso bèèlà tó ṣe bisimilá istakfirullah mi'a wàá ṣe astakfirullah ọgọ́rùn ó ní النبي لينا وواسع صلاة فالنبي بأي وننو صيغة يعني بننو Eh, ọ̀nà tí wọ́n gbà ọ̀rọ̀ sọ̀láti fàtí yìí tó bá wù ọ́ ló lè lò ń bẹ̀ wọ́n ní lákín ṣùgbọ́n bẹ̀sẹ̀f gọ́tì sọ̀láti fàtí ó ní sígà sọ̀láti fàtí lè máa òhùlé kà àgọ́mù olóhùn ló tóbi jù olóhùn ló tóbi lọ́lá jù lè máa fi ìmínà sàwábìlà azim kí sọ̀látù fàtí ju gbogbo àsàlátù lọ ó ní gbèsè gbàtù sọ̀látù fàtí lè má ògòlékà ó ní àẹ̀rọ́mù àẹ̀rọ́mù tó kẹwù síra yẹn àrímù kọ́ àẹ̀rọ́mù ń ló tóbi jù tó ó rí pé gbogbo àsàlátù ti mẹ́láyé olóhun ló tóbi jù ẹtùmọ̀ tó wò nínú tíra yẹn náà inú the same البيان والتبيان في التيجانية والتيجانيين so page fifty one page fifty one so Ibrahim Niyass tún sọ báyìí pé wal aslu fihi ó ní ìpìnlẹ̀ ọ̀rọ̀ yìí ma qalahu sayyiduna ó ní aṣáájú wa lọ́sọ̀rọ̀ yìí yẹni pé Ahmad Tijani ni o ó ní a'tani Rasulullahi salata salatan ó ní Ànábì sallallahu alaihi wasallam ló fún mi ní àsàlátù kan tusamma bi jawharatil kamali ó kọ̀ọ̀rọ̀ ń jẹ́ jawharatil kamali ẹ̀wọ̀n kan ṣògbó ti sọ nìyẹn òun náà ní pé ọ ẹ̀wò ṣé ẹ̀ṣẹ́ Ibrahim Inyas náà òun náà tó ń parọ́ mọ́ Ahmed Tijani náà ni torí ẹni pé wọ́n parọ́ mọ́ tí ó ní náà ni ṣé rọ́tún lélẹ́yìn náà tó jáde bọ́ta kẹ́ tó wá sọ sọ bẹ́ẹ̀ tó parọ́ mọ́ tíra rẹ̀ náà ni ẹ̀tún wá sọ yẹn náà so ó ní pé wal aslu ma fihi ó ní ìpìnlẹ̀ tí ń bẹ́ ń bí ọ̀rọ̀ yìí ma qala ó sayyiduna òun náà ní ànábì ló fún mi ní àsàlátù kan tó sánmà bi jawharatil kamali ó ní man dhakara isna ashara marra ẹni tó bá kà á lẹ́ẹ̀mejìlá faqala tó wá sọ báyìí pé hadhihi hadiyatu minni ilayka ya rasulallah tó wá sọ báyìí pé ní tí mo kà yìí mo fi ṣẹ̀bù fún wa ànábì ó ní fákà annama zara ó fẹ́ràn ọ̀dọ́ ti ṣẹ̀rífà ó dàbẹ̀ ń gbẹ́ntọ́lọ̀ lè ṣe ziyara ànábì ní ìdí ní Madina níbi sáré rẹ̀ nífà ká ẹnà máa zára awliya Allah ta'ala ọ̀nà ni yóò ní ládájẹ́ tó lọ lè ṣe tó lọ lè bẹ gbogbo àwọn ẹni ọlọ́run wò min awwalil wujudi ila waqti láti ìgbà táwọn ẹni ọlọ́run ti wà láyé dásìkò yìí wà mí ní lára ọlá tí mẹ́ndí ayé sọ̀rọ̀ tó ń di jawaratul kamali anna man lazamaha fi yawmil wahida minha ọlẹ́ni tó bá ṣe níjọ́ kan ta'dilu tasbih alhalam salata marat ó ní gbogbo ní subhanallah ni ní ìfọlọ́wọ́mọ́ ni ní ìkẹ́ alukur'an ni oní gbogbo ẹ̀ ó ju gbogbo ẹ̀ lágbàáyé lẹ́ẹ̀mẹ́ta wàmí ni anamani lazama hafi yomi arba anu ati ẹni tó bá ṣe lẹ́ẹ̀mẹ́rin oní yóò ṣíbù ó nàbí yìí mahabbatan khassa ó lànà bí ó fẹ́ràn rẹ̀ ní ní ìfẹ́ tó lágbà ìfẹ́ tó yàtọ̀ wàlá yamutu àtàyàkúnà wàlíyàn ó lẹ́nu yìí oníkó àti kọjá wòlé ọlọ́run tí wàá ti ń ṣètò oníyà ẹ̀dúrù hù nàbí yù lánàbí ọwà bẹ́ẹ̀ nìyẹn wàlẹ̀kúlẹ̀ fáwọn rọ́ṣìlú náà mẹ́dàmú yẹ kúrò wa àtàwọn Abubakar àti Umar àti Usman àti Ali nígbà tí bá ń ṣe tòrò ẹ̀wò albayan wa tìfúlẹ̀ náà lélẹ́yìn náà wà ṣẹ̀dá kòǹtòrò ọlọ́run ní page fifty one ṣé wọ́n tún fẹ́lẹ́ iná parọ́ mọ́ ẹni tó kọ́ lẹ́yìn náà ni Ibrahim Niyass al so ètò ń jẹ́ òdodo ọ̀rọ̀ ni pé bọ́rọ̀ yìí ṣe rí òun náà ni àṣọ yẹn alhamdulillah tó ẹgbẹ́ bá wò pé tọ́ gbogbo tó ń sọ yìí ààrẹ gbàgbọ́ mọ́ ní táwọn ní ìdí náà nìyẹn kẹ mọ́ gbàgbọ́ mọ́ náà ni tẹ̀bá tí wá gbàgbọ́ wọn rí pé wà padà sí ibi ìpínlẹ̀ ìbí ìpínlẹ̀ yìí tánẹ́bí sallallahu alaihi wasallam mú wa gẹ̀gẹ̀rẹ̀ láàmú wa máa padà sí láàmú wa máa padà sí so àwa jẹ́ mùsùlùmí àwa jẹ́ ahlu ẹni tí ó tẹ̀lé lánàá nẹ́bí sallallahu alaihi wasallam nìkan tí èsè tó wá túmọ̀ sí pé díkìrì tànẹ́bì sallallahu alaihi wasallam láàmà wá ṣe àsàlátù tànẹ́bì sallallahu alaihi wasallam láàmà ṣe kí àsàlátù tànẹ́bì sallallahu alaihi wasallam fún ẹni so gbogbo àwọn eléyà ní gbọ́lá fún mọ́ kò ní so nta níbi náà so àmọ́ o àmọ́ o yìí ń tà ń sọ lórí rédíò kábẹ́rù ọlọ́run kọ́mọ́ jẹ́ pé nǹkan míì láàrin pé wọ́n fẹ́ sọ wá lẹ́nu lórí náà ní kò gbé wá sí rédíò rẹ̀ kọ́ wá sọ nítorí o bá mọ̀ náà ní kò wá sọ àmọ́ kọ́ wá sọ nǹkan mí pé a sọ tí wọ́n fi mọ̀ pé ẹ̀rìn níta náà fi tàbí àtàkùn eléyìí ń hùn ní iṣẹ́ tí ọlọ́run wàláhì wa sì ń tiẹ̀ nù nítorí wá sì ń tiẹ̀ rí òun ni kò dún lérí rẹ̀ níjọ́ tó bá kù lérí rẹ̀ mọ́tún so lẹ́yìn náà wá ní ẹ̀rí wa pé gbogbo àwọn nǹkan wọ̀nyí àtẹ̀yàn mọ̀mọ̀ wọn tẹ́bá pé nǹkan mílẹ̀ bá ń sọ ní ìsìn dẹ́n lẹ́yìn náà bá tún plé ọ̀rọ̀ ẹlòmíì pé kí gbogbo àwọn tó láwọn ń ṣàlàyé lórí rédíò lórí ọ̀rọ̀ pé àwọn ṣàlàyé pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ so àfi kẹ́ ó tún iṣẹ́ kùṣẹ́ tó ṣe o iṣẹ́ kùṣẹ́ ṣe àwọn ara yín kan bẹ tó ṣe pé ẹ bùkátà sí pé bóyá tó ṣàlàyé náà ni pé eléyìí tó sára wa bí kò kí ń ṣe ara wa torí pé ní tí ẹ̀yin ń takò tẹ̀ ń jiyàn pé ẹ̀wúbẹ̀ yìí fẹ́ sọ pé ẹ sọ pé sọ̀rọ̀ ẹnìkan ọ̀sọ́ rí nínú yín pé sọ̀rọ̀ àti ìfàtí pé tìjà àwọn ní súfì kan ọ̀sọ́ rí láyé pé sọ̀rọ̀ àti ìfàtí pé ju kùránì lọ pé súfì kan ọ̀sọ́ rí láyé pé sọ̀rọ̀ àti ìfàtí ju ìran lọ ìyẹn fẹ́ já yín rọ o súfì tó ní sọ̀rọ̀ àti ìfàtí ju ìran lọ ń bẹ o ti ń bẹ o ọmọ ìlú yìí náà ní o so kọ́ra yín plé ohun rẹ̀ tẹ́ gbọ́ so bóyá tẹ́ bá wá gbọ́ bóyá ẹ̀ gbọ́ orí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ṣẹlẹ̀ rẹ̀ sáà kẹ́ bá ti gbọ́ orí ń wò so ẹni yìí sì ní ìwọ tó ń gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ kò sí ẹni tó fẹsẹ̀ múlẹ̀ tó kò sẹ́ni tí wọ́n mọ̀ tó nínú tọ̀ríkà tẹ̀ yìí nù tàṣọ́wọ́ fún yìí so àti tẹ́ iná ọba tan ẹ̀yìn jẹ̀ so kò sí ẹni tó tó nínú rẹ̀ nínú nínú nínú níbi ọ níbi tá à ń sọ yìí kò sẹ́ni tó lè yọkù nù yín so ṣé wàá rẹpísẹ́ǹtì yín ni àbí ń rẹpísẹ́ǹtì ara rẹ̀ tí ń rẹpísẹ́ǹtì tọ̀ríkà ni àbí ń rẹpísẹ́ǹtì orí ara rẹ̀ àbí ìfẹ́ nu tara rẹ̀ sẹ́ni pé mo kọ́kọ́ sọ̀rọ̀ yẹn ẹni pé mo ti ka ọ̀rọ̀ Ibrahim ní yasi nìsín mo ọ̀rọ̀ Amada Tijani nìsín tó títọ́ ọmọ ìlú wa kánà tún lélẹ́yìn tí mo tún fẹ́ kà fún wa tó ń jẹ́ Yorùbá tó kó ìfẹ́ pílẹ̀ rẹ̀ fún wa táfi etí ara wa gbọ́ ni so òun náà ni pé a gbọ́dọ̀ Thank you.

lókè pàjáníyà nù. Bọ́bá bẹ́ kọ́ bọ́bá bẹ́ wà nù pàjáníyà anífà àti ìlú ìmàrà. Ọwọ́ ọ̀tánù. Fátí àlọ́gà òun ló tún dájú sàlátà ọ gbàládà kan ó fúnra dára o kan ó túṣu ya gbàládà kan wọ́n bá ti sàlá tó bá ti ẹyọ ọ̀kan wọ́n gbàládà ọgọ́rùn gbà tó bóyá dáadáa kẹ́ mo ń sọ fún yín pé ń tẹ́ ìgbàgbọ́ leléyìí ń tó wà nu tíra yín leléyìí ẹ̀yin ní pé rọ ni mo ti ka tíra yín kan nìsín so mo tún ka tíra kan náà níjó níyìn so èyí tó ti àwájẹ́ Yorùbá tó ń gbé nǹkan tá à ń sọ jáde yìí òun náà wà ní tó gbà pé ń tà ń sọ yìí. ọ̀rẹ́ àpẹẹrẹ ọ̀tọ́ bá fẹ́ wà nù ọba ọgbàrádà kan ọkàràdàrọ ọgbàrádà kan òkìlágàrọ ọgbàrádà kan òkìṣáyọ ọgbàrádà kan wọ́n bá nù sọ̀látù bá ti ẹyọ ọ̀kan ọgbàrádà ọgọ́rùn-ún ọba gbọ́dọ̀ láti ẹyọ ọ̀kan ọgbàrádà mẹ́wàá àmọ́gbọ́n sọ̀látù bá ti ẹyọ ọ̀kan oṣù ọgọ́rùn-ún ládàá tẹ́tìrì báwọn. so àlàyé ọ̀rọ̀ rẹ̀ ó ní pé kò sí àsàlátù kò sí iṣẹ́ rẹ̀ kan tó tó sàlátù fàátì ó ní kódà irun kò tó sàlátù fàátì oní tó bá kí àyílà ọgbà ládẹyọ kan ẹ̀rí tó bá kálásárì ládẹyọ kan mọ́gàrì ládẹyọ kan ìṣáì ládẹyọ kan àṣùbà ládẹyọ kan ó jẹ́ kó pé ó túmọ̀ sí pé ládá márùn-ún péré lè ní ó gbà ó ní àmọ́ tó bá ké sọ̀rọ̀tì fàtí ẹyọ kan ọgbà ládá ọgọ́rùn ládá one hundred níjẹ́ báwọn hundred tó mì pé ìrún forty days torí tẹ bá ní five times five times eh, forty five times forty nǹkan bí ẹ̀kẹ́ kọ́ọ̀rùn ní 200 kọ́ọ̀rùn ní ẹ́ ìrún 25 days ìrún 25 days iná ní sọ̀láti fàájì ẹ̀yọ̀ kan ṣe dédé rẹ̀ tó ládá ẹ̀yọ̀ kọ̀ọ̀kan ló léyìn orí lórí ẹ̀hùn so ibi láti mọ̀ ipe ìrún 40 days náà ni ìrún 40 days ni so olùwọ́ ogójì ọjọ́ iná ni sọ̀láti fàájì kan ṣe dédé rẹ̀ tẹ́lákùn kílẹ̀ nìyẹn ń pèpè sí fún ẹni tó bá nílà káì ìtumọ̀ rẹ̀ ni pé kán pa ìrún òtì kápa ìrún tì ká má kì í má gbà tó ní pé tí wọ́n bá kí ọ̀run ládá àyílà alásàrí mọ́gárì ìṣáì àṣùbà ládá márùn péré ládá márùn so àmọ́ tó bá kíkọ̀ láti fàtí ẹyọ kan ó ṣe dé ládá ọgọ́rùn so mẹ́rin báyọ márùn márùn mélòó láàrin nínú ọgọ́rùn so márùn márùn nínú ọgọ́rùn so á rí nǹkan bíi twenty nù tó ní pé ìrún twenty days torí ọlọ́run ẹ́ kí o ní sàlátì fàájì kan ó ju ìrún twenty days lọ tó ṣé àtó parọ́ mọ́ báyìí náà ni ó tó wá ní tó bá wá ṣe gbogbo àsàlátù tó bá ṣe láyé ńládá mẹ́wàá náà lọ́mọ ni ó mì pé sàlátì Ibrahim ní àtànẹ́bí mú wa tó bá ṣe ọ̀kan ó ńládá mẹ́wàá ó ní àmọ́ tó o bá ṣe sàlátì fàájì ó ńládá ọgọ́rùn-ún ó mì pé sàlátì Ibrahim níyà gan kò tó sàlátì fàájì tó tá parọ́ mọ́ wọn ní báyìí tó o yìí láti mọ̀ pé tán bá ń sọ pé ohun tí wọ́n gbé sí sílé lérí òun láti wá wú ìlànà tànẹ́bì sallallahu alaihi wasallam aláwọn tó bá rí àwọn ọ̀parọ́ ipe tí ń jẹ́ ìlànà tànẹ́bì tó gbé wá yẹn gangan òun wọ́n fẹ́ wó lulẹ̀ tó wọ́n fẹ́ fi ti ìlànà míì tí tànẹ́bì sallallahu alaihi wasallam tí ò tiẹ̀ mọ̀ rí tó fẹ́ fi lọ́lẹ̀ tó léyìí wàláhì ọ̀rọ̀ tí kò rújú ni tòun náà ni pé àwọn mùsùlùmí wàláhì ìmọ̀ wá fẹ́ pàkíyèsí wa tí ó pàkíyèsí wa wàláyé léyìí kìí ṣe ọ̀rọ̀ ìbára ẹni ìbúra ẹni wàláyé aláyé ẹ̀sìn ni láyé ẹ̀sìn ní tá a sì dún wájú ọlọ́run tápadà rojọ́ rẹ̀ níwájú ọlọ́run ọba ni ìkọlọ̀ kọmọ́ṣà fi ẹsẹ̀ wa ẹnìkan kan wa ẹsẹ̀ wa lé òdodo ẹ̀rí jẹ́mi sólẹ̀ léyìí ẹ̀rí mo máa ń sọ kí ní kẹ́kọ̀ọ́ ọlọ́run ọba ó ṣe dára lásìkò yìí látara pé kí ni látara pé kí ni látara pé kíni ọlọ́wọ́ bá sànú àsìkò yìí látara pé tó ń kálukú bá ń ṣe wàlá ẹ̀ wọ́n fi ohun wọ́n gbé wọ́n sì gbà kalẹ̀ so wọ́n gbà kalẹ̀ so ṣe àtúntò pé àbá lú àwọn ohun yìí nìsín kí la fẹ́ máa fi sọ kí la fẹ́ máa fi púùfù ìtàn la fi ṣàlàyé rẹ̀ fúnra wa so náà ni pé ìwọ tó ń ṣe tó ikú pẹ̀lú àìmọ̀kan ni wàlá ẹ̀ ronú wọ́n tó ikú òun ṣe náà tó bìlí pé ohun máa tó ń ṣe wàlá ẹ̀ ronú ronú wàlá ẹ̀ kì í ṣe ìlànà tí tí èyí ó gba ọlọ́run ọba ní rọrùn torí kí n ṣe lànà lẹ́yìn tọ́lọ́ ọ̀sán tó wà ń bẹ̀ lélẹ́yìí tó tó wà ń bẹ̀ náà là sọ fúnra wa yìí so òun náà ni pé yípadà débẹ̀ bísí láì tààlà ọ̀rọ̀ tó tẹ wá ń jẹ́ ẹbọ tó ń ṣẹlẹ̀ nínú tàfọwọ́ gẹ́gẹ́ náà wà gbé wa níjọ́ mẹ́jọ tó pé yẹn ó rí pé ah, ah ṣé ẹ̀sìn ọlọ́run lélẹ́yìí sẹ́sìn tà nẹ́bí sọ̀lọ́ ọ̀sọ́lọ́run lélẹ́yìí ẹwúrúgbó ń tà so àwọn èèyàn sì gbà wípé àwọn fẹsẹ̀ ìpínlẹ̀ abẹ́sìn náà làwọn èèyàn bá débẹ̀ ẹ̀wọ̀n tí àwọn èèyàn tí wọ́n lọ tí wọ́n kó sábẹ́ rẹ̀ tí wọ́n sì mọ jáde bọ́ta wọ́n ní ẹ̀wọ̀n ní tariqatuna mawdu'atun aw mabniyatun ala al-kitabi wa sunnah so sí al-kitabi wa sunnah ní gbogbo eléyìí so ẹ̀rì pé mo ti fún wọn challenge o kí wọ́n kálukú wa ká ṣàlàyé bí irú tọkùnrin bá ti jẹ́ láàrin ẹ̀sọ́rú èèyàn nísìnyí màá fi ojú òpó zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one fún àwa tí a bá ní ìbéèrè ṣẹdá kan tọrọ tọlọmọ mọ sọ kíni agbádùn yín àti kíní kan kíni ẹ ti béèrè ni mo níbi lórí nǹkan tó máa sọ tọ́wọ́ bẹ kíra wa tá a bá jáde bọ́ta ká máa kíra wa nam. wàleykum salaam. alhamdulilayi wa aleykum. alayi ni maa aleyna ya imam. naam imam gani kí ló ń sọ̀rọ̀. mo ti gbọ́ wọn yín mo ti gbọ́ wọn yín. bẹ́ẹ̀ ni àṣejù nínú ẹ̀tọ̀ríkà wọn ní ń fà ẹlẹ́ẹ̀kejì ẹnu máa ń gbé wọn bẹ́ẹ̀ wọ́n ní nǹkan míì tí wọ́n máa ń lò ní kò yé wa àbẹ́ni tí ìsìláàmù bá yé lọ́mọ kó dodo pé méjì ọ̀yọ̀ náà ni ọlọ́run jàlá kẹ́yìn rí. na ìlọ́kùnlọ fẹ́ra ẹ àṣejù kọ kò sínú ẹ̀sìn ni àṣejù kọ nítí ò sínú ẹ̀sìn ni nítí ò bá ṣẹ́ni tó máa ń pè láti jù ní tó wà nínú ẹ̀sìn ẹ̀ wá ń ṣe láti lé náà ni wọ́n sì jùkọ́ lélẹ̀ yìí náà. aleykum salaam tó lọ́wọ́ kẹ́ náà alhamdulilah. abdulrasaq ni ẹgbẹ́ ọ̀gá ńlá ní alábàdó. náà ẹ káwọ̀. ẹgbẹ́ kẹsàn-án. alhamdulilah. mo fẹ́ bèèrè bèèrè lọ́dọ̀ yín ni. náà. ìbéèrè mi ni pé ká fẹ́ kéèyàn ká mo fẹ́ bèèrè yìí pé méjì hmm. tó bá wà lẹ́yìn. Hmm tí èèyàn kan bá dúró níwájú kánínìtì àwọn àtàwọn ọmọ ṣé ìdílé lẹ́tọ̀ọ́ ẹ kírun fún wa nínú nínú ilé. bẹ́ẹ̀ ni ìyẹn lè lẹ́tọ̀ọ́ àti kírun fún wa nínú ilé ìyàwó àtọmọ bọ́ tí wọ́n bá ní mọ́ṣáláṣí àdúgbò kan mọ́ lọ mọ́ṣáláṣí lọ́dà o àmọ́ bóyá wọn wọ́n ti kírun tọ́mọ́lá sí wọn bárun kí wọ́n á wò pé káwọn kírun tó àbílẹ̀ kọ̀ọ̀kan wọn jí lóru náà wọ́n lè kí ní nọ́fìlà ní ìyàwó àtọmọ ìyàwó dùn ọmọ tó bá jẹ́ ọmọkùnrin ó dúró sí bàbá wọn àti àpé obìnrin làwọn méjèèjì àwọn méjèèjì ó dúró ní ẹ̀yìn ọkùnrin yẹn ó dúró níwájú ẹni tó jẹ́ bàbá wallahu a'lam naam. yàtọ̀ kó níbi rédíò ni naam ẹ ti wọlé aleykum salaam. ọ̀rọ̀ mi ni wọ́n mọ̀. naam ẹ káwọ̀ ẹ káwọ̀. naam. ẹ̀dá mi ti fi lọ́dún ọ̀gbìn pé

iṣu tó wà controversial ni torí pé ní tí ò sínú ẹ̀sìn wọ́n fẹ́ fi lọ́lẹ̀ síbẹ̀ ni àwọn kan sì gbọ́dọ̀ dé tí wọ́n ní ẹ̀hún kìíní yìí kì í sára rẹ̀ ẹjẹ́ àtàlàyé rẹ̀ fáwọn èèyàn nǹkan tó wà níbẹ̀ nìyẹn. naam aleykum salaam wa rahmatulah. Eh, abdulrahim ló sọ̀rọ̀. naam ẹ káàbọ̀. ọlọ́run bá lọ́rẹ̀ ní ọlọ́run kò jẹ́ ọlọ́run náà pẹ́. <laughs> Mm. wàbáhì azim tàgbọ̀lọ̀ fi fún ẹ̀rọ èmi náà ti rí kàrí tó wíkínẹ́sì tí mo wíkínẹ́sì mm-hmm. nígbà yẹn mo wà ní kíkà mo rajà ni mm. ẹ̀gbọ́n kan wá bá bú rẹ̀ bàbá wọn bá wọn wípé á ah, ètò ń ṣe wọn ọ̀dà máa ń gbọ́n bú ẹ̀gbọ́n rẹ̀ mọ́ bàbá wa pé pé ah, à Ibrahim ó ti tó wọ́n sunkún wọn làbá àwọn bá yarí ara wọn tàbí kàtìjẹ níyà ẹ̀yìn ẹ̀rẹ́ báyà Ibrahim tó jù àná mọ́ ọmọ ah, lọ. bẹ́ẹ̀ni ọmọ ọmọ ọmọ tí mo tó ń sọ bẹ́ẹ̀ni ó mọ̀ tó mọ̀ tó mọ̀ tó bẹ́ẹ̀ni ìbí náà mo play yìí títà yìí nìkan náà mo play yìí fún yìí nìkan bẹ́ẹ̀ gbọ́n. àwọn náà gbọ́ àwọn náà gbọ́ àti ẹ̀yìn ẹ̀tọ́ ọlọ́wọ́n ṣe ọlọ́wọ́n sì wà lọ́nà ní. àmì ìzákùn lọ fẹ́ràn. ọlọ́wọ́n. aleykum salaam. Abdulrazak nígbà láti yàgbà yẹrẹ. Láàmú ẹ káwọ̀. Ẹ pé ìtọ́nà pé bàjẹ́ pẹ̀lú. Ẹ lákòó bí kí ní kẹ́kẹ́ tí èmi ti bá ọ̀tọ́wá gé ló sí ẹbọ. Ẹ lákòó ìtọ́nà kò ìbò. Ẹ fi tẹ́yìn bá ń ṣàkóso ọ̀rọ̀ kan tẹ́yìn bá ń bẹ̀. Ìjọsọ náà bá gan-an kò lè lójú yẹn. Àti ìjọba yìí mẹ́ta gẹ. Òun náà ni ẹbọ lágbára tó lọ́wọ́ lè fún rẹ̀ jiyàn. Ẹbọ ni ọlọ́run bá ní inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' tó ẹbọ tí wọn bá ti túbá tó ti kú lérí rẹ̀ lọ́wọ́n ní foríjì wọn àwọn tí wọn bá túbá tí wọn já ó kọmẹ olúwa bó foríjì wọn kò sí gbogbo ẹ̀ṣẹ̀ tí wọn bá lè ṣe tí wọn bá ti túbá kọmẹ. wàlẹ́kùn mùsàlám ẹ ti wọlé. àánú ọlọ́run ọba yín. ní àmàtẹ́yìn náà. ọlá ìyá mẹ́fọ́ mọ́. ó dà ní pé ọjọ́ ti lọ bóyá tí n bá jáde kí ẹ pè mí sí orí zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine.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 Thank